wọ́n ṣàánú wa o. ìgbà yẹn wọ́n sọ pé èmi ló kàn èmi ló kàn ọmọ wa ni ọmọ wa ni ṣé kò wá ṣọmọ wa mọ́ báyìí. wẹ́ nǹkan tó ń rò kan ni wọ́n bá eh. wọ́n expect pé tó jẹ́ Yorùbá wọ́n máa solve for problem wọn wọ́n mọ̀ pé ó lọ gbé problem for problem fún wọn. like ó lọ ó lọ kó problem. ọkọ problem tó fi ọwọ́ tó gbé yẹn ó ní agbára wọ́n ló fẹ́ help wọn tó tọ́ ni but eléyìí kò bá help dé ọ̀pọ̀lọpọ̀ wọ́n ní bàbá yẹn bá tẹ́gùn mọ́tò ló gbé ni o báwọn gọ́fà yìí ló ṣe ni o wọ́n ní bàbá yìí ṣubú ni wọ́n nígbà tó máa dán mi sórí bàbá yìí wọ́n náà èèyàn kọ̀ọ̀kan súnmọ́ ìgbà tó máa dán mi sórí bàbá yìí wọ́n nígbà yìí bàbá yìí máa jẹ́ wọ́n bẹ̀ orúkọ bàbá orúkọ obìnrin ni bàbá ń dá ní àṣeṣe bus stop wọ́n ní orúkọ obìnrin wọ́n nígbà tí wọ́n sọ fún bàbá pé kí ló ṣe ń ṣe báyìí ebi ń pa wọ́n ní wọ́n sá wá wá malt àti milk wọ́n dàgbà fún ọmọ bàtà bá balẹ̀ wọ́n rí oúnjẹ fún bàbá ò lè jẹ́ wọ́n ní wọ́n ṣe wàá gbé oúnjẹ sí láìlọ́ wọ́n gbé fún bàbá lọ lé ni. wọ́n ti ń jí nǹkan wọ́n ti ń bu ráìsì wọ́n ti ń bu ẹ̀wà wọ́n ti ń jó kidnapper gan ya pa wọ́n ti ń jó jẹ́ wa bò iná à ń tilẹ̀kùn sẹ́ńdẹ̀ nísìnyí ọbẹ̀ gan wọ́n ń bu ọbẹ̀. Ah. ṣé ẹ fọ ni. isaki. ṣé tó bá gbé àkó ráìsì kan sílẹ̀ báyà àti Tinubu èwo lè máa mú. èèyàn mélòó máa gbé máa gbé ráìsì máa fi Tinubu lẹ̀ táyé <laughs> Tinubu gan ti ta. God have mercy upon us. ó fìyà ń jẹ àwọn èèyàn ah. àwọn èèyàn ń jìyà àwọn tó dìbò fún gan ìyà ń jẹ wọn lójú méjèèjì. bàbá ṣe dáadáa. Ah. ìyà ń jẹ àwọn èèyàn nǹkan tó ṣe yẹn kó nǹkan tó ṣe yẹn kò dá fáwọn ẹlòmíì ó àwọn ẹlẹ́mìí ìdọ̀ fi ṣe ṣe wọn ò rówó fi ṣòwò mọ́ bẹ́ẹ̀ tó ní fifty thousand fi ń tajà ń sọ owó yóò ká owó òwò ẹ̀ mọ́ oúnjẹ ni wọ́n bá lọ nítorí àwọn ti ta rẹ́sì one five jìríkà one five jìríkà ṣé ìtọ́ ọkọ̀ ìfún ní one thousand owó oúnjẹ kí ló fẹ́ fi one five ṣe pẹ̀lú ọmọ mẹ́fà àbọ̀ ọmọ márùn àbọ̀ ọmọ mẹ́ta. ẹ nàìjíríà ò lè tọ́ lè tẹ́lẹ̀ náà èèyàn láyé àtijọ́ àwọn ìyá aṣàbímọ púpọ̀ wọ́n bímọ twelve wọ́n dẹ̀ wà òkè wọ́n dẹ̀ tọ́ wọn wọ́n lọ invest wọn ṣe gbẹ̀ nígbà ìpàlẹ̀ lómi fi sanwó public school sùn wọ́n tún increase owó public school. ẹ̀wọ̀n ẹ̀ka gbọ́dọ̀ jáde ẹ̀ sọ̀rọ̀ ẹ̀dẹ̀ ń pariwo yíyà. wọ́n tún increase owó public school àwọn ọmọ tó lọ public school gan ìyá tún jẹ wọn hmm. ẹlòmíì ló fọmọ ẹ lọ school wọn ò ní oúnjẹ fọmọ mo rí oúnjẹ pé ó tẹ̀bà fọmọ ẹ lọ school ó tún fún gàrí pé tó ẹ dé lọ́sọ̀ọ́ wàá mu gàrí báwọn ọmọ gan ṣe fẹ́rẹ̀ mi fi kàwé skul. wọ́n jẹ̀bà lọ skul. wọ́n jẹ̀bà lọ skul wọ́n tún dé lọ́sàn-án wọ́n tún mu gàrí. stash upon stash. stash upon stash wọ́n á nojú ń du ọmọ. wọ́n nojú ń du ọmọ ọmọ gan wọn ẹlòmíì ni wọ́n jẹ fún ọmọ lọ skul àti ọmọ jòkó sílé ọmọ máa jòkó sílé ṣé okun inú èèyàn kan ló máa fi kàwé ni ọmọ tó jẹun lọ sí skul ṣé òun ló fẹ́ kàwé kó lè kàwé ebi máa ń pọ̀ mọ́ ẹ́ àbí ìwé ṣe àbí oúnjẹ ò jẹ omi ò mu ẹwọ yìí tó ní wọn ta pé ọta ń sìn mẹ́ta hundred naira pé ọta báàgì four hundred naira ṣé ètò òjò ká ló fẹ́ mi ẹwọ mínírà ayé mínírà gan ti ta mínírà kọlọ́rìn là ń mú sí mínírà kọlọ́rìn a máa kírètì mínírà three eight four thousand accurate. ṣé ẹni tí yóò jẹun ló fẹ́ mu mineral. kì í sí four hundred ni onígò three hundred. ẹni tí yóò jẹun ká ló máa mu mineral ìyà ń dá àwọn èèyàn owó gò tó àwọn èèyàn ṣòwò mọ́ kò tó àwọn èèyàn ṣòwò mọ́ àwọn ọmọ wà wọn lọ sùn ẹlòmíì ò ṣe kinní kan kò dá ìyà ń dá àwọn èèyàn àwọn ẹlòmíì ò pè wọn kò pè àwọn ẹlòmíì torí wọn fi àjà àwọn tó ń náwó lọ́wọ́ àwọn tó ń náwó yà ò jẹ wọn. ẹ lérò pé ìjọba ẹ pay anybody báyìí. ó ah, lè pay ẹlòmíì àwọn tó ń ṣe ní ó lè pay ẹ bàwọn tó ń sọ́ọ̀gù tó ń ṣiṣẹ́ ọwọ́ tó ń tọjà kò pè wọ́n ṣé tó ní hundred thousand lọ́wọ́ tẹ́lẹ̀ tó bá rọjà ilẹ̀ máa kún tó bá rọjà hundred thousand ó sì kò tọ́jà twenty thousand tẹ́lẹ̀ mù ṣé yọ̀ọ̀lì jẹ́ ẹni tó arẹ́ sí tún fifty eh, seven thousand ó wá débẹ̀ wọ́n ní rice eighty thousand ó dẹ̀ ní hundred thousand lọ́wọ́ ṣé rice nìkan ló fẹ́ kó sóbi igbá ni ẹ mọ ìtàn ta five litre òróró ni ah. ìyá ń dá àwọn èèyàn o tó ń ṣàánú àwọn Nàìjíríà ó ṣàánú wa o. ìgbà yẹn wọ́n sọ pé èmi ló kàn èmi ló kàn ọmọ wa ni ọmọ wa ni ṣé kò wá ṣe ọmọ wa mọ́ báyìí. wẹ́ nǹkan tó ń rò kan ni wọ́n bá eh. wọ́n expect pé tó jẹ́ Yorùbá wọ́n máa solve for problem wọn wọ́n mọ̀ pé ó lọ gbé problem ọ̀pọ̀ problem fún wọn. like ó lọ kó problem wá. ọ̀pọ̀ problem tó fi ọwọ́ tó gbé yẹn ó ní agbára wọ́n ló fẹ́ help wọ́n tó tọ́ ni but eléyìí kò bá help dé ọ̀pọ̀lọpọ̀ wọ́n ní bàbá yẹn bátẹ́gùn mọ́tò ló gbé ni o bóun gan fáyì ló ṣe ni o wọ́n ní bàbá yìí ṣubú ni wọ́n nígbà tó máa dán mi sórí bàbá yìí wọ́n náwọn èèyàn kọ́kọ́ sún mọ́ ìgbà tó máa dán mi sórí bàbá yìí wọ́n nígbà tí bàbá yìí máa jẹ́ wọ́n bẹ orúkọ bàbá orúkọ obìnrin ni bàbá ń dá ní àṣeṣe bus stop wọ́n ní orúkọ obìnrin wọ́n nígbà tí wọ́n sọ fún bàbá pé kí ló ṣe ó ń ṣe báyìí ebi ń pa wọ́n ní wọ́n sá wá wá malt àti milk wọ́n dáadáa fún ọmọ gbàtà bá balẹ̀ wọ́n oúnjẹ fún bàbá ò lè jẹ wọ́n ní wọ́n bàbá ṣe wàá lọ sílé irú bàbá yìí táwọn èèyàn bá dìde sí máa kú ó máa kú ó máa kú ebi ń pa wọn o ebi ń pa wọn nàìjíríà yìí o gavidi two five one paint jìbìkà ah. is five one. èlé ni ráìsì báyìí ráìsì ń sìn wọ́n ní one five jìbìkà wọ́n ní báàgì ń sìn eight thousand eight tv eighty tv jọ eighty three thousand ni wọ́n ta bag of fries wọ́n ti pa wọ́n tán nàìjíríà nàìjíríà ti. tọ́lẹ̀ ta lè lò tẹ́lẹ̀. mo tẹ́lẹ̀tẹ́lẹ̀ lónìí báyìí seven five ó yá ń gara on ń gara ó twenty ó the fifteen eré la pè é fíìmù la pè é ẹ̀wà gò ṣe kọlù ẹ̀wà táwọn èèyàn tún ṣubú fún hmm. ẹ̀wà gò tún ní. Hmm ẹ kí ló wá fà á sí gbogbo kan wá wọn báyìí. àmọ́ wọ́n ní epo ni wọ́n ní sọ́sídì ni o wọ́n ní sọ́sídì ni pé epo jáwọn ra ọjà epo tí wọ́n jù mo rí ẹnìkan láàrẹ ara obìnrin wọn ló ní dẹ̀dẹ̀ ẹ pé kí ni obìnrin yẹn lọ rà ó lọ ra gàrí àti ṣúgà fifteen àgàrí agolo kan. tó ẹni tó ní dẹ̀jẹ̀. tó dẹ̀ ní dẹ̀jẹ̀ mo ní kí ló ṣe ó òun lè ó ní kò sí ká tó ń fẹ́ jẹ mo ní ah, ah kò sí ká tó fẹ́ jẹ o gàrí wọ́tá ní oníṣẹ́t of blood ó ń ṣe òun máa wá kú ni ṣe pé wọ́n ti ń pa àwọn yìí wọ́n ti ń pa àwọn èèyàn wọ́n ṣàánú wa o wọ́n ṣàánú wa o ọlọ́run la máa máa bẹ́ẹ̀ ń sìn tọ́nà ṣíjú àánú ẹ̀ wò wá ọlọ́run ni.